kú ojúmọ́ o àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa tó ń dé sétí ìgbọ́ gbogbo wa láti iléeṣẹ́ wa àṣàkẹ́ tv show àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn náà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ti pín sí méjì o àwọn òwò tún ni ọlọ́pàá tí orúkọ wọn jẹ́ supernumerary police àti wípé kí ni iṣẹ́ wọn láwùjọ. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ti pín sí méjì o àwọn wo tún ni ọlọ́pàá supernumerary pólíìsì àti wípé kí ni iṣẹ́ wọn láwùjọ. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà olúmúyìwá adéjọbí ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin irúfẹ́ àwọn ọlọ́pàá yìí àtàwọn ọlọ́pàá táwọn ará ìlú máa ń rí lójoojúmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí awuyewuye bẹ̀rẹ̀ lẹ́yìn tí ọlọ́pàá tó ń pèsè ààbò kan sọ̀rọ̀ lórí ètò ìdìbò gómìnà tí yóò wáyé ní Edo ọlọ́pàá náà tí wọn kò fi orúkọ rẹ̀ léde sọ pé olè ní ọ̀kan lára àwọn olùdíje sípò gómìnà ní ìpínlẹ̀ Edo tí kò sì yẹ kí àwọn èèyàn fi ìbò wọn gbé wọlé ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti sọ pé supernumerary police officer ni ọkùnrin náà àti pé kò gbẹnusọ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá míì àwọn owó tún ni supernumerary police officer o. Hmm ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ń bọ̀ kódà àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ti ní kí wọ́n fi ṣíkún òfin mú afurasí náà látàrí pé kò kó ara rẹ̀ ní ìjánu látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá olúmúyìwá adéjọbí ti kéde pé ìyàtọ̀ wà láàrin ọlọ́pàá tó ń pèsè ètò ààbò supernumerary police officer tí wọ́n tún mọ̀ sí spy police officer àtàwọn ọlọ́pàá tó ń ṣèwádìí ìwà ọ̀daràn láàrin ìlú ṣọlọ́pàá ti pé méjì lásìkò tó ń fi ìyàtọ̀ náà léde lójú òpó rẹ̀ adéjọbí ó fi aṣọ àwọn supernumerary police eléyìí tí wọ́n mọ̀ sí spy police náà léde àwòrán àwọn ọlọ́pàá supernumerary police lèyí adéjọbí ní ọlọ́pàá aládàáni ní àwọn supernumerary police àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà náà ló ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ó ṣàlàyé pé àwọn aládàáni ni wọ́n ń ṣiṣẹ́ fún láti máa pèsè ètò ààbò ó ní kì í ṣe iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ló ń san owó oṣù fún wọn nítorí náà wọn kò búra fún nàìjíríà gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá tó kù fún ìdí èyí wọ́n lẹ́tọ̀ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó bá wù wọ́n bẹ́ẹ̀ ni wọ́n sì lè sọ̀rọ̀ nípa ohunkóhun tó bá wù wọ́n tí ẹ kò bá nígbàgbé ọlọ́pàá kò lẹ́tọ̀ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tàbí ṣe ìfẹ̀hónúhàn ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni wọ́n lè dá sí ní gbangba. báwo ni aṣọ supernumerary police officer ṣe rí? ìyàtọ̀ díẹ̀ ló wà nínú aṣọ àwọn style polisi eléyìí tí wọ́n porúkọ wọn ní supernumerary police officer àtàwọn ọlọ́pàá yòókù ilé-iṣẹ́ kan náà ló ń pèsè aṣọ àwọn méjèèjì àwọn náà ń wọ kakí aṣọ wọn ní okùn lápá wọ́n ń wọ bàtà bíi ti ológun kódà wọ́n ń gbé ìbọn rìn kiri wọ́n kọ supernumerary police sí ara aṣọ wọn gbangba dípò Nigeria police tí wọ́n kọ sí ara aṣọ ọlọ́pàá ìlú òfin wo ló gbé supernumerary police officer kalẹ̀ èyí tí a mọ̀ sí spy police òfin Police Act ti ọdún 2020 tó sọ̀rọ̀ nípa ojúṣe àwọn ọlọ́pàá ló sọ̀rọ̀ nípa ojúṣe àwọn ọlọ́pàá yìí kan náà gẹ́gẹ́ bí amòfin Okorafor Ṣídèbèrè John ṣe sọ ẹnikẹ́ni tàbí iléeṣẹ́ tó bá nílò àwọn spy police gbọ́dọ̀ kọ̀wé ẹ̀bẹ̀ sí ọ́fíìsì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá IDP pé òun nílò wọn fún ààbò. ẹnikẹ́ni tàbí ilé-iṣẹ́ bẹ́ẹ̀. gbọ́dọ̀ ṣàlàyé ní kíkún. ìdí pàtàkì tí òun fi nílò wọn àti àwọn ọlọ́pàá ọ̀hún àti iṣẹ́ tí wọn yóò máa ṣe fún un. lẹ́yìn ìwádìí ní kíkún ní iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ Police Service Commission PSC yóò fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní spy police supernumerary police. wàyí o ẹni tó bẹ̀bẹ̀ fún spy police ni yóò máa sanwó oṣù rẹ̀ kì í ṣe iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni spy police ọ̀hún kò ní àwọn àǹfààní kan bí owó ìfẹ̀yìntì lọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà orúkọ ẹni tó ka ìròyìn náà sí etí ìgbọ́ gbogbo wa ní Àṣàkẹ́ TV show ẹ̀ máa yáṣẹ́ o.